الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له

tori ohurewo ati ihimba ana ikonto mori sallallahu alaihi wasallam a mi hijira horo maka na medina dose ruho ibo ihana ike anyi ihinonye inuhwe ohu hinonye elai akakahi uzeba tori eure hinonye ini uhuo gregorian calendar eh asman ke abai meye sura anaike ya shawe yani enawe kisaru sura sura anaike sura owewe yawe newe sura anaike ogodo andika fi bidayati tafsirina ini oyinyi mi tafsira yonon ke sura yawe nanaike enenyi oyi moyi tamai aljanna atoyi oyi moyi tamai era ati oyi kare ini oyi dowe mori kunya subhanahu wa ta'ala liya ga ke aisha radiyallahu anha أو لو أن أول ما نزل من القرآن لا تشرب الخمر لقال الناس لا نترك الخمر aya ne kesi papa ana iki e chiete ya da ni Qur'an ona be ka kaya da ni ka la tashrabu al-hum asure wechi ni ne la qala an-nas da ni ona ni ka ka la na turku al-hum yani sana hichi ya ba na wata dake walau anna awwala ma nazala min al-Qur'an aya na kesi pa fe ne tiete no quran ya sabi ni radiyallahu anhu la taznu asura sare kan la qala nas adani ara ka ka ilana turuku zinna esana hira ko se yanya nguna warte amma ese papa anaiki awwal man nazala min alquran wele ese papa anaiki ni moicha tayna quran wana kare inni oido yo moritini kunya وذكر الجنة والنار أتوي مويتا ماي آل جنة أنيرا أترا حتى ثبت في قلوب الناس فولو يجنري يبتتنا هذا eji ọdakụ kwa weka la tasrabul hom dureki azennenya nwunan ọnụ me dureki almighty america erne troy kene zaza hun nechi kasara ekwu wechi in 1930 1930 ernere banye nwume deke uban bai aname ka sura agobe oye je yani i a mori wana wa taala di raha ya ina wa lurika ya se mo koro dai kime kwawe ini sura oni nyimane na ke ya dabe awata ke aya anatɔ ɛbara ɛwotore ɛna abi ɛbara ɛwotore ɛhin sɛma ko ka anya yana ka bi repeat wani ana wa ikon no mo na wa ta'ala ka muttaqi'ina ala furushin bata'inuha min sabr yani eva benwo ya eva ya to sira so beds yani ahoiso furs anaika ahoiso non eninan amemonda eninan brocade aro ana ka all that for on asimen dak wajannal jannatain dan enan the fruits yani ikoko oche ono ha inni aljanna nan ko ko tan wana manu gorete ana ko na la ngona aljanna liya ka inni la na naka ka wa inna aljanna dum ma zewe zewein onin ta wa kureta yani wa man tanu wa kene o gore no na ko jannal jannati isonu nyanwa eso janna min harvest isonu wa harvest isonu ba je hunni al janna e wonon dan bana man gurete anaika wanyanwu jo wa anta muttaji da ka ma shaka to sen wanyanwu jo wa anta qaid da ka u yatun e yani la ta la yataju la mashaka wa ta'am eni dikawa kozi yanwa oni kawa na shogodo wa jimangoro oni di dikawa kureta himangoro di mangoro chiete sasana bin aya ọdịrị mana ke ya je yake fabi ayye ala'e rabbi kuma tukaziban hira novi ini ẹwọn mẹ anaikọ mọsán náà wataala ọmọ ni mẹbẹ jòzìrì nìyí anaika ẹwà kó hirike ọláhì ẹyìn sẹ̀nṣọ́lọ́ ilé tafsiri iron aya na aya 56 فيهن قاصرات طرف أعوذ بالله من الشيطان الرجيم من همه ونفه ونفه بسم الله الرحمن الرحيم فيهن قاصرات الصوت لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء تكذبان فيهما فاكهة والنخل ورمان فبأي آلاء ربكما تكذبان نعم ومجمع الله وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفه ونفسه nama subhanahu wa ta'ala da ka in aya ana ke o sasa o juwe a ho iswanne nama subhanahu wa ta'ala da ka ani nan fihin na qasiratun tarf ani nan yani anyene ana ka venini mani zeyene ne eturenne veneza ko ana ke a onyehe yani nyene ana ka enema wo eiture onorure نمبر سبحانه وتعالى دوك لم يتمسهن انس قبلهم ولا جان نمبر سبحانه وتعالى اوكي اذا اي كانوا دا اي نسا كانوا يعني ان اونرو اي ني انا كانوا توبدي اونرو اوبن ان هذا ابي اوجنو دي وسمي رحمه الله عليه أما كري إني آيونن dɔk aksarol ulama ni ɔnɔ yɛn ɔrɔɔrɔ yakulun ɛyagagai e ɛnna domir yaudu ila jannatain kaweri domir ana ka ɔbɛ oh, ini fihinna ini hinna ido yani pronoun na ɔbɛ ana ka yaudu ila jannatain a nini ɔbare oh, ma nini aljanna ira ɔnɔ mɔzɔn na wataala ono bijeji wani ono ka ko wale man khafa maqama rabbih jannatan awira naika e yanwa oje ono ni wana je o bi jomo subhanahu wa ta'ala anyi aljanna eba dake wa anna jamu ke oyebe ono be daika inu nwe oruru otobi na nimbe tibar yani ji ya zaka anna likulli wahid minan nas jannatun khasata bi yani yuzkun kunya in aza ana kan wajen enyal eh, janna na ka jotewa fa yakun da ka e fihinna fihinna na ay fi jannati kulli wahidin mimman huwa fi hatain aljannatan okay anyi kun kunya in yani aljanna yod kun kunya in aljanna e be na zanyan kasirati tarf anyene anaika iye ni be restrain iye ni be sere دوكي وإندي أن قولو أكدان هاي كونك فيهن يشمل الجنات أربع أقا فوق الجنة أينا هاتين الجنتين الجنة نايك آهلها نونيك أنا يونيك أيسان والجنتين اللاتين بعدهما أتي الجنة بأنايك آوة أو بلمي الجنة نون دي إفاني إني أنايه دكي دميرنا vannaninne force anu wol sana wa ta'ala anu ga ka fihinna mutaki aina ala force eva vengo vaere esoso oye ko soso non anaike bata inuha min stabrok yani ininan vanamme dai ka brocade yani aro o silk ona cement so oye ko ka ka fihinna now because ọzọ na anyị sọsọ ha bedonye onye na anaghị ọyị na so deki domiro na ya odo ila furs ya ni domiro na bananini bed da anaghị ọmụzọ na ala on mention in ubanyan ana ndoka wala zakara al furs wa azamatuha qala ba'da dhalika fihinna o mere mo itamai a hoiso Ate ọmịmị ahọisọ na ọmịmị ban ahọisọ na ika eninan arọ asị dizaịn na nin dan ehe eh, he eh, eh, ha na ọmịmị kọkọba ya dọkị dọsị waka ka filfors eni ahọisọ na kọsirọtị tọrf anyị onyene anaghị ka eture nini benin nisere donc ay godidat an gayr azwajihinna fala yarawna shay'an fil janna ahsana min azwajihinna o ko nyen le na ikay ben ni man kiyen hin an gayr azwajihinna ya nasana ika e eh, wo ben no we donc fala yarawna shay'an fil janna en ne we risasa en al janna ahsana min azwajihinna ana ikay ozonon onuzuza en le kay onyo izahuni o ben o ben أنا قاله ابن باس ابن باس وقاله وقتادة أتي قتادة أتي أتي هرساني وابن زيد وقد وردت أن الواحدة منهن أقرا دو آني لأنا دو وكذكم كم ينيني يعني تقول لبعلها داكاي أبان والله ما شملك ما أرى في الجنة شيئا أحسن منك ميلين الجنة إسنيني أنا إكاي أنو نيوغا هنا أنو هنا wala fil jannati shay'a da da yarenyo wala fil jannati shay'a erenyo ini aljanna ahabbu ilayya minka za ana ikaye mani oishan hunayo falhamdulillah alladhi ja'alaka li wa ja'alani laka abo ekugo mori subhanahu wa ta'ala ana ika oso daika ewo simika owobamen don lese mi hukaye emabusiu sena go ka were aljanna ezes kai e, abin en se nyenyi anabaza mauna aljanna were joda ine honon ehuna ndo na nyonne aida anawidira hanyi boyda o abdira nyon oroda ejanyi da ai e- da ori akare do ahe do ahe hosika orona bi yo me eje aka wadakare wadakare wakayo ko e kai azama eh obanu no oyala mosono oyala mosono e wona yala dinya e wa ko yala sigali twenyi so wada ka yin yin we are we are boiling nisa ga ga kai so yara me amma ina janna any sons can mention ana kai awa ga na mono limu ro ko mosma na wa taala aw ka ka fe hinna qasiratun tarf enye ne we na ka eture ni ni venemani zakai evan ni kenene rin yani ene doka ene sheyni ne onoro osa anaike ewon yani ene fala yore doga roha ene shone sa anaika evo venne ana ndure ke efenye no no yele ko ka ke kosirat mudafatun yani kosirat yani enye no no yani dala ni ke wa ala sani mudafun ila maful ka onoro arenye wa ka eni enere sagawa dureke oike ka onyene an onyin no boro ya yani bo masore kai onoru anaika ọnụ anyị ahụọn were anyenne arụ ọrụ dure ka ọ na-ere ọla ka nke were ta mjọ were meme dres aka ụta nọ n'ogozo na ịnọ anọba na ya che anasa ni yóò zee baan ana dole ke enyene na janna doya to ya sono ndabalo kai onyene enehine honon enere enwure honon da kosan honon di mustafa al-adawi dak wa hadha adab yambagi an yatawaffara fi nisa'i dunya osono bi adab osono bi ameme be be na e. yambagi ọwọrọ anyatawafa kenwe bironon amaninyo fi nisa idunia ini onyen ehonon yani eske onyen okose wana do do nore owa ore ehuna onoroko na anyo wara adokonyo asaika abome okwa ahia noroso de ore akurekan eje arebe ohuna dame o uniform anyo nesana ore rakare jahil sai doka wa chatin awa melebi na nọrọ ẹwà e na enye sọrọ náà wọ ti ní ehi mọ rọrọ e whatsapp o sì wọ́n kò kàrẹ́ wẹ́ẹ̀ kọ́kọ́ sáàkà wẹ́ẹ̀ kí ẹ̀ wẹ́ẹ̀ because anyi obebi chat outside the other area. because ubele ka e wa ka kusiwa mekauna mekauna dule ka you are not just ini oyi wa waka anaike wa waka de ọmọ zọna wataala daga ke enwuri mi enye ne anaike ana ọman yani yani anaika fi hinna ka siratun tarf yani enye ne bin anaika yi iye nini vanakahi yani ebe nyene ne anaika yi anyhow eyere so enwuri mi onye nọ nọ lam yatmithunna ensun qablahum wala jan enwu iri mi onye nọ nọ ee ọzọ ee kanyoda yani onye nọ na ikai they are preserved on doka bal ay bal hunna abkaru urb yani enye nenen enye nenen na ikai they are virgin women orb devil nye nana ikaye aki orb alman kama be ya to akia urban atroba yani orb enye na ye na ikaye enye si leo beni enye nyo isi ko beni na oye kwa ewe mwenye na ana ika e ule akuda konoba na kwa ewe mwenye ku isi leo agoka ono ku isi ka iliko nonyo na rona medone ye devil orb yani a loving wife

age and the youthful age all Oma increase you know at Rob then have 30 years of it it's in that 30 years everlasting ana nule kinal janna wa lai kan yeseo dana ka wale wale na meta do wale maregu wa taala ono mana men go there no need of wahala na anan onye na onye ọrụ ame nwan asị na ọrụ anyị ọrụ anwụ ọrịrị abịsa ile nwan dọra ihe aba nọrụ dị onye na sayuti na eme eme ewa ya nsụ banye nwe ntụ ụmụaka rọm lure ka ya ese hụrụ ire mmụọ ọrụ ọrụ na nyonye le onye mbado onye na na ha kwa ne baji ka ele na wa sho do ana ka oh is part of oh ni haki ana woro ke na wa na na wa we shenye na non ka wa anya aje ya ki ze za na antu sallallahu alaihi wasallam o kal bayan zaini oyi kaka ana zan je to ana zan je ya to malami tafarraka ana ke ne gahi fa in saddaqa wa bayyana ana ka akireda wa bayyana damihahin burik lahuma fi bayyihima anto mori sallallahu alaihi wasallam o mori do albarka tini ohu e na ibayo وإن كذب وحتمة وإن كذب وحتمة أنا بك آتيتي وكتما دا داريتن muhikot barakat bai ihma domin subhanahu wa ta'ala uhu elaiba domin albarka na inan dojo hada taka so hobi no nyene weska obawoto so wore nwa ewa nwa rere ejo ma agure taduwa o batangun na eh, anyana na aljanna ono mo sona wa taala ono kenje te abesen no muri akowe agobe di anyi shauko ila amali salih yani di anyi desire oye mukora na ikaye ukoro izobin nan ana ukoro mukoro da fayadu lidhalika aljanna lunguna aljanna wa in dakhala aljanna satajidu ana kawa nguna aljanna satajidu haula al yani all this enjoyment on ihiri ni obere ana ka wara hun aljanna ana nure ke umar na wa ta'ala de jiwe da ke lam yatahunna ahadun qabla azwajihinna e inyo za ana ka o we di kanyo wada qabla azwajihinna to we di o senin min al ins in arawa wal jin ate aljanu wa hadhihi aidan min al adillati ala qawli ala duhuli muminai jin janna ọsọna we adilla ọsọna we hujja anaika ọ sezoke okwo murihi ini aljanna ne ebe ahun aljanna وقال أرطة ابن منذر آه أرطة دنا وذي منذر كا آه دمرة ابن حبيب هل يدخل الجنة أبا والجنة قال نعم دوكا وينكهون أنوان يعني ayanyan ayanyan ayanwan aljanu onoro do walil ins insiyat oza don renyi oza oye go because aljanu were onoro oberi osani ro dureke anyị so ahu na nwan anahi enye because aljanu ne they are like hawa be asman kaya around arijanu bere osaniro anara be maniya na ahụ na enwe nire yani boy asuma nka ha abon is your hawa every in your heaven lesa uh, eh, lesa uh, mani lesa uh, ma oye ko na mdule kai arijanu onya arijanu de ozado onyodan so wuri ki umar na wata'ala ija ma wata ma da ke en wuri mi ezenin and en wuri mi enyi na non because iso nọrọ onoro we ne isha enyi na kọna na anya nọrọ doka shi ewe ra asha orumi ra asha mamadọ ra asha sa sa ra asha da ya gwoko hi ne do wannan ebe na ke jenyo ho no mare nyo ya no he miru ko be kai aka anyo na ro kai ale no sko no nyon ne do no no iba jin aba sho na hada de di vajin na da ba sho ba ne o do no ne ni bir seven enjoyment e se nguri mere na ale wa da ka wa sho na nyi da ka ba nyi ni shehu ajin no sho na ya <laughs> o da ka shehu ore gwanin ka aguru su akwụsị ba ya ẹnu mọ́sùlùmọ́ wọn tààlà ọ̀dọ́ náà nọ́mọ́hùn mọ́ bí sóòsì yàní ọ̀nyẹ́nẹ́ anáìkáyẹ lẹ́mìẹ̀tùmísì hùnà yàní ọ̀nọ̀rún ọ̀ọ́sà ọ̀ẹ́rìdì kànyọ́dà ọ̀nà òdúrè ke àrùn nẹ́sìn ọ̀sẹ̀rẹ̀ ìnirẹ́ owó sí ke àrìjẹ̀nú ọ̀nrin ọ̀zà ọ̀nyẹ́hùn de ẹ̀bá yín ní ẹ̀nà àdàlẹ́nìka lálẹ́nìka sí dẹ́bẹ̀nyíká ó wòsì àgókà nẹ́tsẹ̀ ara ọ̀rin nẹ́tsẹ̀ ara jẹ̀nu ẹ̀nẹ́ jẹ̀múnyẹ̀ ànínú mọ́tò mọ́rí sọ́ọ́lá alẹ́sálá kóòlódón tó mọ́rí mẹ́hẹ̀ ẹ̀rẹ́ rẹ̀ bá a mọ́ná ìka asọ́sọ́lá rẹ̀ dàkàkà nọ ọ̀dọ́ náà ọ̀rin ọnụ mere dị ma ndị dịrị ebe hụnụ bụ ntụ mmiri sọlọ alayisalam ka anyị ịnị onye na ọ anyị nyere ndị ije daha ozi ka ịzụ ya dịrị ahụ na ndọkarị ije n'ọsọ ya nị sọgọwa darụ hụ ka akụkọ dị ma anyị ọnụ mere dị ejiri ya ni lọrọ kawọn ya ije n'ụra kenara ije ndọkawọn ya ije nụ because where understand ni chari ije nụ ogo ono lure kenye lenye lure ka e ekabe ni mozihi kene ka anyar e yuno no yiti nenyi okoro awe do wala na enyu so matazo ayo ko anyi paina no ya e na ka ka ewere ka odawe honsan muskil odaya onye ngono ro onye onye ne arije no bela na so e na me ko wa ya na so ne ile ya na ka enyu hoja o ihe epete de arho en lesson of seven ni ile onon nke. onyene ama ama karene enyene na aljanna umul ka fihinna qasiratun tarf de asna sura enira kai onyene yani do onyene uronoro yani ha masala fikhi hadin ka onyene do uronoro ono nyukatahun yani ini ayo haram ayo kadon noro do uronyene danyi paini ono yene anake donyene dure onoro naika ozo gobe yon ilebe naike o kate nwe e wor ko boya pa naika ene ka ono dore onyene anaike ozo gobe yon da ya sha wal nusus wa takrir wa takrir yani yete ele anai kai o oh, se enwure nan kai yani e yoy o kon kunya o na way kono mo subhanahu wa ta'ala ona ka kullil mu'minina kayo ko muri oh, o يبد من أبصارهم كأكن كيني نهي ويحفظ فروجهم دين نسيله نسيان ذلك ابقى لهم أصنوا عن نوان أصنوا عن إن الله خبير بما يصنعون هم سبحانه وتعالى اي إيه، إسنائك إذن نام أنا نقول ولما رواه مسلم من حديث جابر يعني الإمام مسلم سيدا يعني من حديث جابر ابن عبد الله الباجلي رضي الله عنه قال sa'ala rasulullah sallallahu alaihi wasallam an nazari faj'atan a honto mulu sika sonya muka inni etana ika ozore be am dai ka man hure ya ya nu sa wonye ilen faqala asrif asrif basaruka doka shi du ji shi ko de doka yani inni onoro oyire a ko son toraison doka woro da be isnad da'if arenye ere anai ko wa irichi anai ko akum anna nabiy sallallahu wa wasallam qala ta'ala nabi qala ki ali ma hew ali la ta'tabi'u nazrata nazrata asushi tore sa tore fa inna ma laka ula e pa awa benyane e be chere ka wa mako wa alaika al-ahira awi rasa dai ka e biya bi tura sun but ke na nabi hadisi nan be akum

mahopati abubuwan yan wahe mummuri ibdalatuhu imanan yajidu halawatu fi halawatu fi qalbi on wa se doya soya yani oy do anaikai o bi ruhina ni nayan dako kad ahrajahu tabarani bi isnad da'if wahin yani imam tabarani o di hadisa na wali ke naika o kome walakin manahu sabi sahih amma ituman o ya pete do jetelen هذا بالنسبة لمسألة النظر على وجه الجملة وصنع في يجي أكالي يويلا إيه سوف ورد فيه من كتاب الله ومن سنة رسول الله صلى الله عليه وسلم أكي أرى دار يبهون ومليتهن سنة مولي صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم متجها من عرفات كان النبي صلى الله عليه وسلم أمان بيك أني عرفة هو عرفة يعني أني مزدلفة في الحج أم حج وقد أردف وقد أردف خلفه فضل ابن باز دولا سي أو دوشا آه، فضل ابن باز دوشا سلام وكان رجلا وصيما وديعا عبد الله آه، فضل ابن باز وجون روابن أنايكا ومجمنا وتعالى وسجود ميزا فكان خلف رسول الله صلى الله عليه وسلم دو لمنتو مولي صلى الله عليه وسلم فأقبلت امرأة من حسام داني أنيني أنه نو تراي بناي حسام أي من قبيلة حسام وكان أيضا حسنا وديا أنين أنن دون رزوزا أتترن تستفتي رسول, رسول الله صلى الله عليه وسلم ديسي فتوى ديسي إليه كونو يريبان هون وانتو مولي صلى الله عليه وسلم دي في, آه في بعض مسائله إني فا إني لي فتفق فلو ينظر إليها وتنظر إليه دوبا نني مدي قال ابن عباس دوني مدي رني نانون اني نونون دون ليلين فحول رسول الله صلى الله عليه وسلم وجه الفال دي انتو مولى صلى الله عليه وسلم دوجي شي ايا قال ابن عباس فقال لم يرد في في الحديث ان النبي صلى الله عليه وسلم أذيلين حديث أنك النبي صلى الله عليه وسلم أمرها أو مداي أنينا أن تقود بصرها كوكيانه في هذا الحديث إني حديث أنك لكن لكن نصوص الأخرى أعلن لها سا أما كقوله تعالى إني أويكا أنو مزونا وتعالى أنو كاي نورانيكا كل المؤمنين كاي نورانيكا يقود من أبصارهم إنكين هي وقوله كل وكل المؤمنات داري كاي أنين كاي يقودنا من أبصارهن أنين إنكي هي لك تفيد الأمر بالقد أوكي أيفاني أنين لأنون سيبه يعني أدنا إن أيفاني نصيبه ozi ka onye ne nore ke hi amma e haga ne ne ere nan yani esa na ro na ma haga ta nan ka o ke hi onoro ono nyukata hu uni onye ne abika onye no nyukata hu anyị ene arụhụ anaka ka anyị na amara ka ka enere ka ihi yani oike ihe onye na ahọfụ minhu bin nisbatil rijal ndị onye na oke ihe. ọ̀nà hẹ́rẹ́hùn ni ọ̀íkèhì ọ̀nọ̀rùn wàzálìka lè anna umar muminin aisha rajallahu ta'ala anha agobeka onyokun mori aisha rajallahu ta'ala tanzur ila abash iran habashe ne fil masjid wa hum yalabun inu mallasi da ya mahen wan nabi sallallahu alaihi wasallam yahmiluha wa yadawu haddihi ala haddiha anabi sallallahu alaihi wasallam doshan dosi ويقول النبي صلى الله عليه وسلم كما في رواية النساء بسند صحيح يعني دوبة دي أنبي كا أسمع كم إني رواية أن إمام النسائي دوبة لريتشين نايك أو جتركا يا هميرا أو هميرا تستهين تنظرين بابا وكويلين فتنظر أم المؤمنين عائشة رضي الله عنها دي أني أوكمري عائشة رضي الله عنها دي لأني حبشة وهم يلعبون أن ما حتى كانت hiya lati malat polen dukaye aisha onodo ikono kulen daga mal hadith wari allabi fi o kawali hadith na ka da ka anna ibn maktum dahala alla rasulillah sallallahu alaihi wasallam abdullah ibn maktum mon wey don to mori sallallahu alaihi wasallam wa indahu ba'da azwajihi dani don to mori sallallahu alaihi wasallam ifa inusan fa amarahunna nabi sallallahu alaihi wasallam alaihi salam bi god basa da ni bi don mo da ya waka en nikehin فقال فقل فقلنا يا رسول الله لك وانت مولى صلى الله عليه وسلم انه رجل اعمى وجن الله لا يكغيا فقال انت مولى صلى الله عليه وسلم لك افا اميوان انتما اوناي ونو نغيا ونو علين فهو حديث ضعيف حديث نن حديث هو انا كاي اقوم سبوا لا نعمل به اي هنيا واسم قال because of ايكم انا كاي اراكم يعني سنن اسيزو إذا أمنا امرأة الفتنة أنا بك أنيون أنا ibn abbas ibn abbas onye nnu na ole nyanwu me do wee yere nọrọ na ebe ba asụrụ ere do wa admiran yani ọnọbe the best etiquette ọnà lórí ke wọn mọ́ zuwana wataala ima ka isan ọmọ ka insana ika ọnà otin tada ịnị aljanna ịnị enwuri mi enyene ana ike lam yatmis hunna in su qablahum wala jan e ikanyo da yani ọza abe aljano de arwa na ga ake tomso esemi ni tomso onobe anya anaika ojinebe awon dana ni ahe onye na eri haida doke yatmis dana nka ewe anya na ajinebe eji onoro okanyi onye na anaika oyo onoro da onobe tomso anaka idon nuna mazana wa ta'ala anaka ake enwu erimi enye nonon yani enye ọza anaghịke ọkanyọ ai lemmijamihin na ahụ ọzọ ibiri ọsụ da balhiya bakiyatun ala bekarati ha onye nọ n'ụba na ini oyibo ila ha ha da orion jala na allahu minhum meti ni aljanna asanara ọba anwụne aljanna aljanna ọrịa wika were dọwa anwụneran wakad ya rija su'al yani anyanwụ usila ya anyanwụ weka aljanna a tunene min ma'arijin na hun ni urubila na ike adawa fa kaifa azabu bin nar da na memelewa asura asura yani era anaba ze so yarowa onno nyukata hune anatwari janwe no honane ana dure ka anyo na yani na e ka ka mulhid wa yani is an dem no ma ini kwaje na ko e ko mulio na kai e o mmenyo ka ba so ya are arjeno lelera ale mo na e ka na leto ahoran de arhonon dọta nwamani zamire to onya dọba ahịa e so de nu dọka sa hapun dọka dọka atụ atụ hụ ele na leta hụ so umurna wa ta'ala o to jenen ne ho nira an erono arewa so ya se so yare e na ka enne makamao in arjenu sagawa doni nike ya mukawa ila agobe enwo ahana ko umurna wa ta'ala e juwanika ọzọ mụkọrọ nọ Aba abase enwu sono ne ya oba anyi enwu nye no non di anya nwu nye tinan ekwe yo mal kiyama no mo sona wa taala o mejuwe enwu ilimi enye no no na dawara jumu na wa taala ma ka doka fa bi ayi alae rabbikuma tukaziban yani here novi ini enwu me ono mo sona wa taala ono man mewan yoro no wa ko iriche ono mo zo ko mo ri enyi ọnụ wa kwere che ini ma ka wuri kene ya arịsị omori hi den na edowe omori ọnọ de ka enyi fetwe na akụme ohe reke ene na enyi ize ana ikomozo na wata ala fama ẹni yani ni wọ́n mọ̀rí sùmọ́nà wọ́n tààlà ọ̀rọ̀ yani ìtàkìdóhà yani ni yọ àsàkídà káyẹ̀ ẹ̀bùn mọ̀ mẹ̀sí mẹ́ masọ́wọ́ rẹ̀ ẹ̀bùn mọ̀ mẹ̀sí mẹ́kùwé ọ̀nà ẹ̀wọ̀n ọ̀rọ̀ àti ìbá ọ̀nà wọ́n èsì èrùkọ̀rọ̀ bíkọ́ àbùkọ́rọ̀ wà mẹ́ àyàn náà kú ewu dẹ́wùsìká hìránọ́wẹ̀ ẹni ẹwọ́n mẹ́ ìrìnrìn anáìkàwà ìntàwò ní àmàtàláhì látò sóhà wà záríkà ẹwọ́n ọ̀rọ̀ ìrìnrìn anáìkọmọ́sọ̀ náà wàtàrà ọmẹ wẹ́yàn záríkà yàni wà kọ́ àkàrẹ́ di níma tó oxygen yàni níma oxygen ọ̀nà mọ́nà tó mọ́nà jẹ́ ànyí ẹnkátá anyị ìkóòtú anyị ọwọ́ A Ehwaj Nagwaitan is an asthmatic patient. Yani a G on attack, Durekai or oh, Kokunyang to her, they have to help him with artificial oxygen. A journal, all oh, money in condition, almost one and Namurua. Rama da male he o halin wala eh da male oh, halin eh, da ka chire dole tura mun da zaba sufa bi ayi ala e rabbikum matukaziban yani muri na mani mi enwora yani duwa to oxygen mune then you bring out carbon dioxide ni ju hama nkoso mune dai ke carbon dioxide ono se to hen ana ka ya na wa dai kono da ko to enjoy da mede oxygen do become scarce but do mo sona wa taala do wa re ma to ona anave ave dai ka ya carbon dioxide ono wa se to he and then uh, breathing they give out oxygen نمر سبحانه وتعالى ذاك انوري من انوني نانن يعني كانهن يعني the similitude enu apejueni aliyakot yani yakot ni rubis ile na ikai bo da nyonyon yani na ikai wa man zo ya dojo na ile o memeeni nan dak wal marjan yani den asman ke jiwre anaikai boo zanyo nyun ana me usaymi rahimahullah alayh on me juwa enyen ana anaike omo zona wa taala ore juwe ke eza e kanyoda dakika annahunna yaqutu wal marjan ay fil husni wa safa yani onye nonon ini oyizo de nizo da denya ine when azman kumele ka ake sofa di so clear tere da so da se yani du e rizo da we ka anyi eho now onye na ko e, e du da go oro oro no ro ye sire do nya ba le ka e onye na nyu do nya nya do nya no ngwe le ka eh do nya na lilian Oh, here, people are dem nyamba e eh, wa wana nyodo ji ono rawe ngun yani eten nen safa bo mani hure to etelen kaliyakot wal marjan do yasman ke ereta ana hirubi sawa ave marjan ave yani all this eh, jiru enen nyene semawe ana hepel doke wa humma jawharan en ebonon di jiwri jawharan Nafisa de katarihin yani they are very they are treasure naika in fact it's very ozonyo wanyo che enwura tan ma kan wanyo che one million oyo ko ama asoda le ko se abu meshi ya because anyo me ananda ikure siletano they ada beke hilele iletono ne mani hisin amejule tono lake wana hana sa waka naso bebele uchete dosha doje ipe da wero we nga osuichi ha ko atunya nene he mwe amesele tono de wo sele sala lake hana so na kon o orile tono do mu ne da jini ke na ya he <laughs> same because they are very great of yana ka ya chi wa very cost yani onyene no mo zona wataala ono tinjite ezi oko mori ani na janna o mo zona wataala ezi o bele las ka ka tashbih ka ka tashbih ka annahunna baya enyene ne baya asman ki yakut wal marjan dake yakut on fi safa yani eni yakut eni ọhị ma anụ hụrụ etu ha e, were reton ma katon bọ ma na aza du ma na ere nyo nyo anụ na ikai e. abin ni reton na we re ama kuma ya ka enyo ni etere ya e, anyi sama ni iruban we re ami nyo ya especially omoni adare a ngunye ngunye nyo ni igwe na ika sugar ke na owodo abalitin se ngunye na we iruban we se iruban wa kunya nwa wanye nwa wanye nwa ewu ọdụm iletuka iyi na nya ya ga ka were koinan yani ni ni ni they are very they are unadulterated and e then you say and you say bahurawa benya ni ni eteteren wal marjan lak marjan wa fil humra inni uhibi ana ikibi yani yani annahunna mushrabat bil humra ma asafa itam yani enyene yana ikaye yani ehu amekaka isunun ohu sunun durika awto heinan yani uvivi bana mani baura awa le mana ikaye onye nonon ndo mani hure to he anaika a chengede an se wonye ne anaika omozo na wataala o tenjite ezi okomori yani anaika ene mukawa ida ini aljanna yani enwonye nono ene banyin ana ndure ke imam muslim ọmịa e, ibn kasir ọmịa ejiwe enyela nọ ini ọyịka ọnụka aka enene yani ini ọyịgwetenini ati ọyịbi marja ana lọya asman ke lolo asman ke jiwri awara dọkọ imam muslim ọdị adịzi bịa hụnụ muhammad ibn sirin ka kọla amma tafaharu wa imma tazakkaru sai da ka oyi wẹrẹ abẹ a si tamai ka ọ si nọ sẹbẹ kaye الرجال كلا نصبان ويسيو أصلين أبي أو يستمع لايك الرجال أصل في الجنة أم نساء أنرو أولوه إن الجنة أبي كونينه because unto Muhammad sallallahu alaihi wasallam o kaanye na ni katasaddaqna wa mi sadakanne fa inni ra'aytukunna mere kaune aksaru ahli an-nar awna yani o possible ka enere ruhu nira like enere ruhu na aljanna awon oro ro kwa ruhu na aljanna abi hurayra radiyallahu anhu dak awalam yakul abul qasim sallallahu alayhi wa alihi wa sallam an ka ka abul qasim yani on to mori sallallahu alayhi wa sallam anna awwal zumrati tadkhulul janna ala surati qamar laylatul badr okay abi papa anai ka ewa ngun aljanna beba ya inni achere owe asman ke owe ma egwete ekwughị leletul badr ya anasị nya cheba ina ina 30 days inwe ekwughị ya 15 anyị nwe wa hara anyị nwe mmemme ebete irinyi ina yọnụ taliha ala do ikọkọ dore awere sasa ebe na enwurimizi e papa yani fi sama en sama dake le kulli mri'in minhum yani onoro na ba manu wal jannan li kulli mri'in minhum zawjatan yadkun kun yayne ne enni enyo na eba yarmuhu saqima min wara'il lahab dere o yana ikaye o ini etukukuran yando manu ere jozinu yan yani etuku o yana ini korose du manu ere uyan is transparent asman ke diamonds or rubies dɔk uh, hmm. wa ma fi aljanna uzab ɛzɛnyi in aljanna okoria yani bɛnyi koria in aljanna di ala ka ɛyɛrɛ okoria ni ɔno a ɛnɛ a bɔna sɛ ɔno lɔrɔ nun in aljanna wa na ŋun aljanna insha allah wa da ka bɛ di ɲɔnɛ ɔmɔ ilɛ ɔnɔn wa ɲɔnɛ. ayi ko because in aljanna ezi mi kwe ŋun akɔnyɔ. onye ka ọzọ nọ mmanụ nyọ na-ehụrụ ihe ọda ọ na-anyị ebe adị mee ịbara onye konye anyị ya ni ọzọ onye anọ na ahụ na nọka ezigbo nkonye a anyị ọnne ebe dọkwa ha zal hadis mara da fi sahihain hadis nan ọ tọhe ya ni eh, imam buhari imam muslim ẹ̀ eh, na-eche tọhe dọkwa ọrụ ya imam muhammad an anas أرد هون بي إمام أحمد بي هون بي أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال أنتم من صلى الله عليه وسلم أوكا lagodawatin fi sabilillah doro halanan le tozo moni arwaha arika doro oruwa ruwa ko ete o iru se inuzo moni heru mina dunya wa ma fiha ono nyoira hune hona sana ka inani doke wal qawsi ahlukum yani opa all nyozi nyaone aw mawdu'i e kuddati yani sawta abe ke ahe e japol nyaw nyawne min al janna ina al janna khairu min ad dunya o nyoy da gune honon wa ma fiha atsana ka o inan anan lak walau tala'at imra'atun min nisa'i ahli al janna ila al ard lamala'at ma bainahuma rihan walitab wala tabi ma bainahuma o ka anawika o nyenne na al janna o ma ni deege ilé tó tèèsì ọ̀nà àbẹ́lò ààrẹ ọ̀nà lúrẹ́ká ààyí scent ààyí perfume ààyí agbọ́nà àdá ada yẹn báyíká ẹ̀wọ̀n gbọ́nà ẹ̀bà gbọ́nà yìí ní ọ̀nà ọ̀sán níbi ṣàkọ́wọ́ ọ̀nà nke ẹ̀sánà máa ní ìjúwẹ́ náà because wẹ́túnà jẹ́nà láyàs ma ma wẹ́ kókó wá ama. silently ewure ehu sẹ́mẹ̀ because àhọ́rọ̀ ní dẹ̀rẹ̀ ètò àhọ́rọ̀ ní dẹ̀rẹ̀ ètò dúró ká anyị ohùgbò na ehu ọdọ́ka dúwẹ̀lẹ́rẹ́ ká anyị ahị anáwèrè dáhùn dọ́ka that is right ugbo ọ̀rẹ́ àmáyínà And so our illa kilan salaman salama. Everything in Jannah, everything in paradise is peace. Ahirawin ayanete. Ana lurika oishowe ana ikomoru bana wa ta'ala amma ana showe agobe do meka ayai owobe al janna ana ikomoru bana wa ta'ala amma le tenjite dokusi le ni kara. suwagowo anyo ike enyi ahosa oninya na mukoro ida ake ene honon gowo toraika ya denwa yoro in ehonon de ya mukoro ida na ono autonomous bana wa taala ono mara rejuwe enyi sifa fabi ayi kila novi ini enwome irenobi ini enworo ana ikomo na wa ta'ala ome yani enworo mori ya ne yani enso wal jin ana ikaye ehun na ewa wa ko hilice ana no mo subhanahu wa ta'ala ijo man re juwe isire ni yin ana ika oba be alaikum kum ina ki oinal janna do mori ki hal jazaa'ul ihsan illa al ihsan vanyin otosi anaika asi shozuta otosi anaika esi shozu na mo irauta aake arese oiza desi suelta ai la liman ahsana al'amalu fi dunya illa ihsani ilayhi fil akhirah enyi anaika ye o mukoroida ọmọ èyí náà hàn ááké arẹ́bà aṣọ ìdá aṣọ ọ̀ta àákàwà aṣọ ìdá ayọ́ ẹkùnrin ọ̀dẹ́rẹ̀mà kama kala ta'ala azma kun mulya na ka onuna baba na ma kaka lillazina ahsanu husna awila na ka o mo ila sani al husna o ila wa ziyada da wala manya da to ولما كان الذي ذكر نعم عظيمة لا يقمها عمل بل مجرد تفضل وامتنان أمر ذلك يعني سمدوا مريم عن كاكي للذين أحسنوا الحسنى والزيادة أمرارك ẹ̀wọ̀n mẹ́ ọ̀nàmọ̀sánà wàtàárà ọ̀nàbà àṣẹyọ̀dà ẹ̀wọ̀n mẹ́ ọ̀dẹ̀wọ̀rin anáìkáyẹ̀ ẹ̀wọ̀n mọ́nà àṣọwọ́ àwọ̀ ọ̀ìzẹ́lẹ́bẹ̀ sùtánà àwọ̀ ẹ̀wọ̀ ọ̀kọ́rọ̀ náà ìkọwà mẹ́rin ọ̀nàmọ̀sánà wàtàárà ọ̀nàmọ̀sánà mẹ́tọ̀fọ́dún yà ní ó bá yọ́ ti dáadáa wọ́n ti náà ẹ̀wọ̀n nomo sɔnna wa taala dɔn maa ni mɛɛ la ɛɛ ba gobe ka ye o kɔrɔ nɛɛw mɛ yaani ɔɔhɔ ka ye a maa ni si ɛŋu um a jɛ nɔnɔ nɔ kɔsɔ a ba yɔ yɛ a sowolɛ ni y'a mɛɛ ne hɔnɔn yaani duwa wa nyɔŋuri sa a sowolɛ ni wa mɛ duwa mu kɔrɔ one thousand de ɛɛ bricklayer do nudu kɔrɔ dɔw tori block almost one thousand ɔ sorry almost one hundred ɛkyɛ ye. ije a na-asị ka ya ada kọbi 2000 do mee ya minu enyanwụ ya anụ aka then do da ya do na ehu na wele umu na kaka wasi upon ke shopio na waka sere san da kwora ne hinawe da ure ilebu atare hu sai sai do wa do nwu ra ka anyi 10000 na ya so mo ntara rete then na na we ke de wonyo opinion on wele wahala na ka wanya na metere then fama baalu aljanna amma ma baa aljanna on luri ka on tomori sallallahu alaihi wasallam o ka ke enyo nai ka e ukoran o wa on aljanna aka illa yatagamada illa yatagamada Allah bi rahmatihi aka mo subhanahu wa ta'ala o bi ayam bani kwen asabi en ka wala anta ya rasulullah doka atone atẹ́wọ́gbẹ́ yọ́n tó mọ́rí sọ́ọ́lá àrẹ́sọ́lá dọ́kàtẹ́mẹ́ ilẹ̀ àyẹ̀tàgọ̀mọ́dà ni ọlọ́wọ́ bẹ̀rẹ̀ rahmati ààkùn mọ́rí sọ́nà wọ́n tààlà ọ̀tá yà ń bá ń dọ̀gba kúmọ̀ àmà lábọ̀dà ànámàn ẹ̀yìn ọ̀jìrẹ́ kaka yà bẹ́ẹ̀ lọ́mú kọ́rọ̀ ọ̀nà ń dúró ke báyìí tó ṣẹlẹ̀ náà ìka èsì ọ̀rọ̀ náà mọ́ ìdán ọ̀n lórí kí sánà ìsá gọ́yà obìnrin ní ọ̀rẹ́ mùkọ́lá rẹ̀ ààyè kọ̀dọ̀ rẹ̀ muslim dáyìí kọ̀dọ̀ rẹ̀ mọ́min but wẹ́rí mọ́sìn yàní dárọ́jà náà ìkẹ́ ọ̀nà bọ́ọ̀bìn ọ̀nà lórí ká hàn tó mọ́ ìsìnkà àbẹ̀rẹ̀ ní àni lè sá kàrùmí nílẹ̀ ọ̀ìdà lọ́kà ń tábùdọ̀lá ka annaka tara ọ̀nà ìkọwà ẹ̀kọ́ mọ́rí àfi ìkàwé ìrìn Fa ina na mutaku a anabi kaweri ọmụli ọhịa nọ fa na hụyoro ọmụli ọhịa nọ sobora na nwataala ọ na-eleu. Ọ na ndụle ka alụmọsịn ọ dịka amịisa na-ọzọ amị ya na ọ na-eme agụkọ mụzọọ na nwataala ọ kaaka mee. Ọ na mee nwule na mwanyị ka emụ a ọ̀rẹ́dà anáìkẹ́ ẹ̀nẹ́mẹ̀ yani ma jaza wa lisanu fi dunya allati hiya darul amal illa ihsani fi dunya wal akhirah yani ba ntu yana nai kai uto yana we si yana nai kai o mu kawai da en e honon anaika ono bi darul amal ono bi lihono da amso mu koron a ko mo na wa taala o si o لك قال صادق هل جزاء من أحسنت إليه في الأزل إلا حفظ الإحسان عليه إلى الأبد يعني بان تشي نايكاي أبي سي نايكاي أم هذا أم هنا هنا أكا أسيرا إذا نايا دوا نابولو لكن بيكون هنا دوا إذن كاي أه تفسيران تفسير يباني إنا تفسير الأول إيه بابا هل جزاء من أحسن في الدنيا al'amal illa isan ilahi fi daril ahira ba ni to si anai kai e ba se ya da ona ko mu ko ila ina honon ake areba sha ya utusha ila ko ya ma dok hada huwa sawab yani sono be isanai ke ajirin amma dala ni ke وتصير ثاني هل جزاء الإنسان يعني هل جزاء من أحسنت إليه في الأذن إنما كتبه الله سبحانه وتعالى min su'ada illa hifz al-isan alayhi ila labad hatta yadkhul janna ka bani ezunu mu wa ta'ala ona chere ka kokoro no man izabi o we sere re me kai okoro no no ni aljanna ureke amma awere ona ka anaka mori yani ka káwìrì ọmọ ìdá ọmọ ìmọ̀nà wọ̀tàálà ọ̀nyẹ́hún dísà ìka òtòṣìàn ọ̀nà ṣíọ́yọ̀ iná ọ̀nà ọ̀nà ìka ọ̀ ìdáná ìka ẹ̀ àmẹ́ ẹ̀ẹ́bà mẹ́ lèrè ìmẹ́ nìrò ọmọ ìmọ̀nà wọ̀tàálà àná ìka yani kahuri idha ahsana fi dunya yusinu Allahu ilayhi fi dunya ana wika o oh, mo idha ina honon umul mona wa taala don le shoy idha shota onon dulika e janyi dulika e za wika huri ne wabo komolin da ka ona me nworo hun e hala nyo idha na ka o me onu mo mona wa taala ono decide ka e ono shoy idha shota i like become a minister or become a chairman and the like donc lakin amaluhu muqayyadatun bi mashi'ati Allah ta'ala o ima le shawta no mo subhanahu wa ta'ala ono be shawta yani bana le zuge ini umu subhanahu wa ta'ala o kama fi kawale ta'ala amma ko mun ka kai man kana yuridu al-ajila unni isya isana ga ehe gaben ajalna lahu dihe ya fiha man nasha liman nurid ene ze liman nurid yo ne re ze ze ona ndure kai azanye amon ko ka hore dai ma bakore kai hono no nyanwunya o shoporo enya go kai muri kai ihe ene eze ye yeze ne eze ureke anyoke ọzọ masoborika onumonaika ọzọ sọyine hanan yani wọn masoborike wọn mọyida agoke oizono uwini tuwa ido mo zona wa taala ona ndure ka ekoya no mo zona wa taala da kakai aba kai wa yani na kera nguna jana kulu washrabu hani'an bimma aslaftum fil ayam al khaliya walinni luwehu ile ayonete ile ayohine same bima aslaftum agosana ikaye wala su dawidi yanwa fil ayam al khaliya inni anaikaye ọbidira parawiya ni fi aya min madiya min duniya in leha naikaye inu mo naika eku ya naika ọra na ini ehonon agowa oni nke ozikonkun ya ya masowore especially emme inu ramadan nan ye ya dato ini oiza anaike ya me awoke esore ye. wa da to da na ka wa men e ne hono no ba he frutan yani frutan bana ba be ini aljanna ini oiza ilin ni ana ko mo na wa taala o so ini enwuri mi onye ne ana ko mo na wa taala a kaison ate abe enwome anabo ana ko mo na wa taala ọla ejiwe ka ị e, abasịghị enwu iri na sọkọrọ ọnụ ike asaike honon odoyeyi asaika ehonon yesi ekwere dịrị manyị anaghịka awọrọ karịa kwenwughị di ya echi anaghịka ehe ihe ọnịdị daika ọnị kene iche dị anọ dịrị kọmọsọ na wata ala na hayata duniya nata isi ati ovi anaika ohinan nuwafi ilehim amalahum ibi suwa siyawa laika anisu kore ni su taiwan inan wahun fiha la yuhsun azaba ni sanaika e awaje ha inan numu subhanahu wa ta'ala ulaika alladhina laysa lahum fil akhirah illa an-nar lọ́mọ sọ̀nà wọ̀tàálà kẹwùn mi ẹ̀ẹ́dọ̀ náà mà ní àná ẹ̀ ẹ̀hónú náà juwárẹ̀ sẹ́yìn yẹn ń mẹ́ ọ̀họ́dọ́ kára èyí ègù chíró mọ́rí ní èsì iná ọ̀nàn ọ̀bẹ̀ ìtura ẹ̀mẹ́kẹ̀ ẹ̀ kàkàyè ilẹ̀ ẹ̀nà àmàn sẹ́rí sọ́nà mọ́rí kainan òun mọ́rí wo èyí náà rẹ̀ sọdábà ìrùka ahẹ́kọ́nọ́n wẹ́ẹ́ mẹ́ asọ́mọ́n kọ́ńtò mọ́rí sọ́ọ́lọ́ دون أجر سبحانه وتعالى دون الجنة يعني أبوسي كلا ولا يعني صلى الله عليه وسلم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله أنه واسي داوي دي يموان إنو إذا وأنا أجر سبحانه وتعالى يعني سنيرا والمفهوم محلفة وما تقدم لأنفسكم من شر تجدوه عند الله إسانو وارث داوي دي دي ونيتو أين نبا أين نايكا أبا جها أنو دوم سبحانه وتعالى دوك أبا نيوا أكي إلا وحبط ما صنعوا فيها أكدا تشكا إسانايكا أنمينا وبطل ما كانوا يعملون وبطل ما كانوا يعملون إسانايكا أنمي دي جها amadu mɔ sɔnna wa taala dɔki man kan na yore dol harsal ahira o ni esi habe senesi sena ike esi senesi kɔnɔ nye ɔnɔ bɛ ɛlɛya koyɔ de rɛman nabi lahu fi harse muri ka di datɔya insana ika ye ɔba je as ɔgo ɔba je asutusha ne ne yɔnɔ. amma awira na ika ɛhɔnu ne ne sin. ومن كان نريد حرس الدنيا نؤتيه منها او كا عمري كونيسي اهونن داي كايسنيسي اغوهونن يعني سنواني نهونن ليسي نؤتيه منها دي سيينن هذا كباشا بني اما ولي اخره ọmọ sọ̀nà wọ̀tàálà ọkàwàsí ẹ̀bàwàsí ọ̀kẹ́nẹ̀ nazid láhò fi harsihi ọmọ sọ̀nà wọ̀tàálà dáadáti ní ìsọ́nà yà nìtò ìsọ́nà yà ní yíyà tó tó sí dáadátọ́yọ̀ amma were na ke hono no isin aba se yo inan not aban wa ma lahu fil ahirati min nasib enwuri mala non e ko yo mal qiyama enne ko ko wanyi yani utusi anawe wa ina ila ko kai o izana ika enenyi ona se wa won ana nule ke ini hadisa na ke anas radiyallahu anhu aw da qala qala rasulullah sallallahu alaihi wasallam antum muri ka muri mangala dare mo inna allaha la yadlimu مؤمنا حسنة ويؤتي بها في الدنيا ويذي بها في الآخرة وكما سبحانه وتعالى أبا من هنا يكون مري أن ينينا إذن أبا سيئا إنا هنا دا شيء دا شيء ويجزي بها في الآخرة دا لسي سيئا إنا كوية دلما إهنا كوا مقرأة وما سبحانه وتعالى دوس دمولي كوا إهنا ومقرأة نا واهي مدو مولي أبين أوابا دو مولي أوادو أما أولا نايكي kahuriyawen ana o on mewe honon baba maka mawlo molin wa amal kafir awali kafiri fayut'imu bi hasanati ma amila biha Allah fi dunya domin subhanahu wa ta'ala ọba so yọrẹ inú ẹhọ náà inú kọlọ ìdáná mẹ kọdà náà gbọmọlì inú ẹhọ náà because wẹrẹ

iza abdo ilal ahira ni tudika odonon ora shedite doni na kuwa jireman lam takun lahu hasanatun yajzi biha odonon o kukunya iza anaikaye abi shauta agobo korona ikaye o mene honono me hadith imam muslim odawen ana ndin ana sanadi hadisi wa anabi ni lana kai anna rasulullah sallallahu alaihi wasallam kibara jonto moli kala ka innal kafir aw al kafir idha amila hasanatin atama fiha atama biha ta am tu'mata min ad-dunya awa sare yare yani ina honon awu kora idan ayke amalo dak wa hadha huwa sir fi annana ahyanan najidu kafi fi rizq wa siha wa oke okay ozono bi ewere anai ne kai ejanye dira nai kai onaka mawavin onu mori mizen ononya lafe an ona mozin duwa eman da wannan don mori mai enwara jirgin ne yi yan yani onon yi kapita na ikaye ọkọ na so onye nso yani onye okoko rando ya kunyi street o medale hi onye estate ọnọ ntọ ha onye sọ ntọ ha ejenye ọkọ ugbo si kaye aika onye ogwuhu ni okwo morin بينما المؤمن مبتلي فقير dure kaye okomori mubtali fakir da onenyi da zamare tuya yani onne rosiyen ona dure kaye wala eto katanguna ọrụ oro oro sinima me kaye azanyi imene na re hai because of eto katan imene le nyesu imene reduce kwere ka wele ka re re kono wala na na ka ya na ya nsokoro yon doka ya wonu kure wan dan mala una iru ka woro kono ko nka osobo tunu wa so ya soso mi muhuja na kure wa oye ko waye kere la nwa ko dana ka inu usul fik anyi adarurat tubihu almadhurat ije ere ora bi necessity jire ora venkata a zeki sana zewe di zeka me akume that it has become necessity anụmanụ nke enere kọzọ ahụrụ ehi ọnwa akwụ wee ya uye na-esoghị ọhụrụ ụra famani tọrọ gẹrọ bagi wọn ala adin fala ifin alai but ya ya ni si kamarin because ezamara ọbin domo zọ náà wọn tààlà dọ́ṣọ ọbẹn ọ̀nà sí ìzámọ́kọ̀ mọ́lẹ́rẹ́ dọ́ọ̀yẹ eje. ìké ẹ̀jẹ̀ ọ̀nà lọ́kà wẹ́rẹ́ ọ̀nà okwu òkú mọ́lẹ́rẹ́ dị ìrósìyẹ́ nomol mana wa ta'ala do da mari da ta katan ayo na ti ka ure ne en na alisa da kwani na ha yani wawa wa gobe ko mana ya do ka a ah, je ka emira na join ni politics o je ka anyo ah, na etno eh, o me manisi chairman na wa na chare je ka emira ni councilor me nyima oni councilor je no ya ya ni councilor na ka ruwe na gote huwa ومن قيدو موري يوسيدا وتوامر سبحانه وتعالى اكو ما من دابة في الارض الا على الله رزقها ايبا ني سو بانيني الى بتيسو اكاي اذان ازكان اسونو باري او ينو موري سبحانه وتعالى ọ̀nà lọ́mọ tó náà wàtàálà lọ́kọ̀ wàfẹ́ sàmá ẹ̀ rẹ́sìkòkòm wọ́n máa tó àdùn ẹni sàmà àzìkí àrùn ìzọ̀ọ̀yàn àìsàn náà ìkáyẹ̀ àmọ̀kàtẹ́sánà ọ̀nà sababu asanya na naza ke eto kata do ni imani nita wele ka abron manu me da me wala e wala me e wasi wala me dutuba fa innal mauta yatuna bakatan awe sanaika e ahisu wo hure jala e da dai e ka umena pdp umena apc umena jeri sdp ila wa hure no ipi umuri na ba do tinye je ona do mo na wa taala da ho se kai ahna e kawa isi kamarin dunyan wahin liman hafa maqama rabbih ya na kai wa liman hafa maqama rabbih jannata ona ke yanwa oyina gero muri na nani aljanna ba ana kai sana ba me ko mukoro

sunan masana wa ta'ala don ma'ana kula na ga wame iba jairen da yari da sofar tafasir umar yasi نعم علي صبوني رحمه الله عليه أما أمي مهوني أهنا كي مهورا جن أكفيهن قصيرات طرف أك أي في تلك الجنان أك أوري الجنة بنا نساء ani onye na ko sirati dai kai mani kini ni hin kasorna ayunuhunna ala azwajihinna ene zeture ni kai oben ni kini ni len fala yarayna gairahum enira na sa aka e akobeni kama hal muhadarat muhadarat asman ko omebe enyene anaika akutin akuhini bashi kenai kenema toe alafai atenye na naika ye enye eh, na naika onye no bore ye ebenye na naika ye osere kevin lakin lam yatmisunna insu qablahum wala jan ay lam yamasuhunna enye na kanyowa wala yujammi'uhunna ahada enye le nyenye ne bere waso qabla azwajihinna to ijawe ni la min al ins enye na ada wala min al jin da enye na jinun dake bal abkar azari oke ozuori ya ebe ndebe bajinin kọla alusi imamul alusi ọna ka ake wa aslu toms okuhete ake toms huruju dam ọna ida anyọ ọtọhen walizalika yukọlu lilhej tomsa ọkọ na ndaka ẹni na naikọ ẹni hej kai wesin yi mere anya summa atlaka ala jimail abka ọyọ man dasi ere hanon dasi generalize dasi qualify dasi juwe yani ọyiberi onyenne ana ikọ ibidi ọnụ ọrụ da dọọdụ beri ọmụ unebarosi lamma fihi min huruji dam ọmọ ka anyị anya na atọ ya e. summa ala kulli jima ọkọ were mọ ndọ ma na ini abe oyi beri oyi munebarosi وإن لم يكن فيه هروج الدم أو ذكري أساي أن يتوه فبي أي آلاء ربكما تكذبان إلى نوب إن أمور أي فبي أي نعم الله الجليلة إلى نوب إن أمور إن أمور أنا يكون تتين تكذبان أن واكو إليتي يا معشر الإنس والجن أون أذا أتي أرجانو ذلك كأنهن ياقوت والمرجان كأنهن يشبهن الياقوت أو كبني بيا أصلا كي بيني ياقوت yani rubies or in form of diamond awo wal marjan ati jiwri senen fi safaihinna inni ohinni anaika enne nyetere wahumuratihinna ati oyibi enebi kala kotada kotada okake ka annahunna fi safai yako ememeni be asman ki yako tawele ton mejuan ka yani wa ko man sisa iso ini nan numani jisa won nen do potu ko won nen weren wahumratul marjan dani oyibi marjanin law adhalat fil yaqu silkan wa jangu yakudu man jawaya wa silkan summa nazarta ilayhi dawle wono dukani yanen la ra'aytahu min wara'i umman ilayhi man wa man sawaya jidile man dujile abedin we riwaya no ko ile man yani because it's transparent dok wa fil hadith any hadith an abeka innal mar'ata min nisa'i ahli al-janna awere onyene ini onyene al-janna ana ke inal janna la yoro bayadi sakiha min wara e sab'ina hullatu min harid o ke bere o igwete oni koran ana ogwete iremi o da kare o chiri silk yani form of rikimba o wo chire ana ka o nene etara we yani 70 hatta yoro muha polo de ruhi ana ke o ina di bone marrow فكفى بأي آلاء ربكما تكذبان إذا نبيني أنو مؤمن سبحانه وتعالى أنايك وكل شيء لكن تقدم تفسيره يعني تفسير آيما آه باسنا أنا فكفى بأي آلاء ربكما تكذبان أو دلا داودي لك هل جزاء الإحسان إلا الإحسان أي ما جزاء سبب تشان man asana fi dunya ọ̀nà ikọ̀ mukọrọ ìlà iná hànán ọ̀nà ikọ̀ okú oríire wọn ọmọdé náà nàbọ ẹ yà á sí mẹrẹ aná ìka yẹ ó jùlọ zó mórí dánilẹ wọn dá ìka kúrò mórí àmẹ inú àwọn ilẹ̀ àyùn sinà ilẹ̀ àáka mọ̀ ìlà ahírọ̀ fìl ahírọ̀ iná kú abu sa'ud di abu sa'ud dọ́kẹ́ ayé ai ma olè amal illa isanu fi sawa a ke to izayo inu isiru inu to sena ka ewe sho dok wal garad yani sab wan bile non o ka anna man qaddama ma'ruf o na ka o to dawidi al ma'ruf ibru bora me ibru izaimen wal isan ati o mo ida istahaqqa ara wala tora al in'am kamen wo meyo wal ikram ka

obele ka ele enyi nuru na ọsọ horen ele enyi nibdu kasir ọsọ horen ele enyi ruhu maani ọsọ horen ele enyi ni tafsir asasi ọsọ horen àwọn mai tọrọ de din an duri ki ya sọ ka tẹ kaika ọnà tafsir at least an mi diri na wọn hada kwa mi tafsirin wẹ́ẹ́ nyẹ wọn mọ́ tafsir na gọdọ ana duwa gana ẹwọn ẹwàrẹ nyẹ wọn ka ele anayi ka ẹ eh, alisabuni ọ oh, kaba hira na na bodo meka oh, ana ke ya kosa na jin umuri do simo ida ana bi yinyi umuri do ma hida shana do ida so ono podo ni mundo pai ono tinyo da ji mundo tinyi je na isana sunna do si oto ya nyada ko no ko ya se mu koro sema ko bal bahari wa oh, kal islam huwa wa sunna huwa al akisana hi islam ona bi sunnan wa sunna isana bi sunna huwa islam da islam basagoke ozoro they are so myopic and ne mal islam and ne isa islam ereka eh, oza ha mon to mori sallallahu alaihi wasallam da kal sunna ne wesen umuri na ba da aki ahlus sunna ina ndisha yateten because sun tu mori kaya wannan alaikum bi sunnati wa sunnati hulafa'ur rashidin mi ya raunu ne o isa fi sunna ma sunni hulafa'ur rashidin ne doke so wazani ne tamassaktum biha wa adu alaiha bin nawajis so ya humo zona wa ta'ala o se wa on ruhurin oni ba honi sunna dia ba risasa mun do su ya siri fasananya ida wiwe ala yanya hono na wanon asai ka wa bide je ni rai we isu do wa bare ono wa be umna do tinyi je subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk